tí wọ́n ti ká lọ pẹ́ máa bọ́ ọ̀rọ̀ ẹ̀rọ wa kí ló gbé ìwé ẹ̀rọ wa gbé àwọn bá nu wa pọ̀ ṣùgbọ́n kí ni wọ́n pọ̀ jẹ́ kọ̀ọ̀fẹ́ ìbọn pọ̀ jẹ́ ẹgbẹ́ ká ló wọ́n ní ìgbà láwa ti pọ̀ pé wọ́n wà rọ́bà kọ́ náà ni a mú tẹ́lẹ̀ àkọ́nà nígbà àkọ́nà náà. ìbéèrè mi pé àwọn èèyàn kan lọ sí ọjọ́ máa ń tẹ̀lé fún àwọn àdébẹ̀ sí àti òkè ní mọ́tẹ́lẹ̀ àti ṣáàlì tó lò. ṣùgbọ́n wọ́n máa ń ké ààrin kan tí wọ́n ń ẹgbẹ́ ẹ̀mí máa ń ké wọn tó pé tí wọ́n fi fàájì àti ọkà jẹ àwọn èèyàn lò ní wọn àìgbọ́. ṣé bí wọ́n ta ni àtúntò ìwọ́n tó lọ fún ti yóò fi lé kí làwọn olùwẹ̀ yóò ṣe pẹ̀lú tí wọn ojú rẹ̀ ń yẹn ní àwọn ọmọ ọmọdé lọ́sùn pàṣẹ àti wọn lọ́tọ̀ tó jẹ́ pé wọ́n nínú wọn tó fi pé. kí lágbọ̀dọ̀ yẹ kó tó pè ní. bẹ́ẹ̀ ni àgbẹ̀ wọn yóò gbà nínú wọn ló ti gbà tó ń sáfù aláàfọ́ náà gbọ́. ìdí ìmọ̀lẹ́ wẹ́rẹ́ ọ̀sán ọ̀sán tó lè fi lórí ìdíje o láwọn bí ìdíje àti ìdàgbà náà fún àwọn ìlú àwọn ìgbà tí a ní olùmọ̀tà kan tó wákà tó lọ́wọ́ àti àgbà tó ká lọ́wọ́ wákà sí ẹgbà tó wọ́n máa ń gbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ọlọ́run sẹ́yìn sẹ́yìn ẹ̀yìn nígbà tó ti lè jẹ́ pé àwọn kan ń gbọ́ tí wọ́n ṣe àmì ní àsìkò tọ́ka tọ́ọ̀tù pàtì àtẹ̀yìn so ó ti ó ti ó ti kà sókè náà nìyẹn bẹ̀tọ̀wọ́ kó ṣe dáa nípa akókó gbóhùn sókè dáadáa tí ó jẹ́ pé àbí ìṣògbà tó wà mọ́sálásí wọ́n lè gbọ́ ohùn rẹ̀. tó o lè ṣe ti bọ́yá ẹ̀yìn yẹn náà bọ́yá àgbàlagbà kan ni tó yẹ pé ọ yẹ kó lè gbóhùn sókè dáadáa tó ìrún lálàáfíà pẹ̀lú náà sókè rárá lókù ni ò ni da mo síbẹ̀ ìrún lálàáfíà. ìbéèrè ti ní pé àwọn pásítọ̀ tó wà nínú àwọn ọ̀sán lẹ́sìn wọ́n ní àdéhùn wa kò ìlú ìyá sí. wà ládìí tó wà fún.

to magrebi ṣáì àti àsùbá àmọ́ ké ẹni tó bá bá ìmọ̀mù ní tó ṣe ṣe lọ́wọ́ tó bá lọ́dọ̀ àwọn ọba jàmá so ó sì bá ládàá jàmá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn bá ládàá ló jẹ́ pé ọlẹ́tọ̀ tó tuntun kí nínú mi mo kò tiẹ̀ ń àwọn lọ́dọ̀ àwọn ó ti ládàá jùmọ̀ nìyẹn so ládàá yẹn wá gbé nìtìrà wọn ẹ̀ńtọ́ báyìí ẹ̀ńtọ́ jẹ́ pé nígbà ìmọ̀mù bẹ̀rẹ̀ tó náà ti bẹ̀rẹ̀ òun náà bá jàmọ́ ó sì bá ládàá jàmọ́ wọn ládàá tiẹ̀ tó tọ́ba ti ìfìlàsù níyà ládàá tiẹ̀ pọ̀ ju ẹni tó dín rákà kejì lọ àbẹ̀ntó yẹ pé ńgbà wọn fẹ́ rúkúrò tó dín rákà àkọ́kọ́ tó ládàá tiyín náà tó pọ̀ ju ẹni tó dín lẹ́yìn rákà méjì lọ ládàá tiyín náà tó pọ̀ ju ẹni tó yẹ pé wọ́n ti fẹ́ sálámù kò tó di kólé òwúgbọ́n náà ní ẹjọ́ bá ládàá jẹmọ àtùmọ ládàá jura wọn lọ ni kò nípa abíkálukú ti dé sí ọlọ́ọ̀bá ti sọ̀rọ̀ gbogbo wọn. tọ́ba yẹ kó mọ́tàbù màlìkíyà tọ́ba yẹ kó ìmọ̀n pùrùkù yìí ètò káyìn sòkòtò di pé ọ wọlé wọn ní kò bá ládàá jẹmọ àmọ́ ní tiwọn ṣùgbọ́n ọjọ́ máa ti ń tí wọ́n ń ti lọ ṣèyọ́ wá dìde yóò fi yòókù tọ́ba ajẹ́ pé ọlọ́run wá sáǹfààní bí àwọn èèyàn míì fẹ́ kí wọn fẹ́ kí jẹ̀mọ́ tọ́ba wù ó lè tún fi ń bẹ̀ kéde kíláàsì ó ti ní òun tó ní ó lé tó àgùn ó lè tó sílẹ̀ wọ́n wà jẹ́ náà fílà. mọ́sáàbù màlìkíyà ni ipò tí a bá tí ìrùn jẹ̀mọ́ kan bì kan sọ pé wọ́n mọ̀ kí ìrùn jẹ̀mọ́ mi mọ̀ àwọn tí wọ́n sọ pé wọ́n mọ̀ kí wọ́n sọ pé haram makuru ni wọ́n sọ makuru wọn ìyẹn bá kórìíra rẹ̀ ni pé tó bá jẹ́ pé yọ́ọ́ máa jẹ pé wọ́n ń mọ́sálásí sí méjì tí ó di pé àwọn kan ti mọ̀ pé táwọn kan bá ti tán mẹ́rin tó ń bọ̀ náà ti ní jẹ̀mọ́ àti ẹ̀ tí wọ́n jọ ìmọ̀ tí ọba ti ń tọ́jú ẹmọ́ báwọn kò ṣe wọ̀ bẹ́ẹ̀ rárá kò ṣe wọ̀ kankan bẹ́ẹ̀ tòótọ́ pé wọ́n ń tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kan nìkejì pé bóyá ọwọ́ adi tí wọ́n ti mọ̀ yìí pé tí ìmọ̀ọ́mù lágbájá bá ti kí nǹkan ìmọ̀ọ́mù ilé náà yóò ṣe sùúrù díẹ̀ tó bá ti di pé sálámù inú àwọn ni òkò tiẹ̀ ń ni wọ́n tí ọba ti kí yẹn bẹ̀ kò ṣe wọ̀ mẹ́ òkò sí ìgbẹ́jì ìtìsẹ̀lẹ̀ gbogbo sáwọ́dì arábò fi gbé wọn tó wùtá ká sọ pé ẹlòmíràn wọn fi jẹ mọ́ ọmọ káàlì yẹn jáde àbí ká lùkọ́ wọn kí lóyún ẹ̀yọ kankan rárá o tòtí ẹ̀ sìn àdéhùn sọ́sá rí ẹni tí ń tì hùn tó kan táwa rí inú wọn tó tún ó tún ti yẹn náà sílá 也不把这个路你嘛，就在人家那里面就把拉家，就把老板来说，有这个原因，大家很努力，谢谢大家，你们大家辛苦。èyàn èyàn ẹn tí ó ti kírun pàtàkì pẹ̀lú ìmọ̀ àlọ́ alẹ́ ìwà jẹ́wọ́ lọ fún ọlọ́ àtọ́lù ara ti tẹ̀gbẹ́ nígbà tó bá dé yọ́sẹ̀ fún bẹ̀rẹ̀ ni so ó dín láàdá lórí ìtòsí lọ náà ìtòsí lọ náà òwe ọlọ́run fún láàdá rẹ̀ pẹ̀lú àníyàn tó fi wá sí nígbà yẹn pé e ṣe pé òun lọ́mọ ọmọ terminate iṣẹ́ rẹ̀ iṣẹ́ lọ́wọ́ terminated ntọ́lọ̀ ń wí ni pé wà láwọn bókútù lọ àmọ́ ẹlẹ́kùn ẹ mọ̀ fọ́ ara yín bá sẹ́yìn jẹ́ ìwé ìtọ́ gbàjẹ́ ara rẹ̀ tòyẹn ti ní ládá lórí ẹ̀ rárá àyíṣò tayammum yèrùpẹ̀ la máa ń fi ṣe inú ká lọ bí tí yèèpẹ̀ wà inú kó bu yèèpẹ̀ sínú nǹkan kankan kéèyàn ó lò tó di pé jẹ́ aláìsàn tí ògiri tó wà ní ẹ̀gbẹ́ èèyàn tó yẹ pé yèèpẹ̀ ni wọ́n fi mọ́ kò sí ìwọ̀n bí tẹ́lifù sì wà lára rẹ̀ lára àgbẹ̀rẹ̀ yẹn kò sí ìwọ̀n bí kí ọkọ̀ wọ́pọ̀ kó fi ṣe tayammum tí ó ṣe ṣùgbọ́n sáyà pé ibi tí wọ́n ti rẹ́ ni àbí wọ́n ti kùn lọ́dà ni àbí kò lẹ́tọ̀ọ́ kó lò yẹn kó gbìyànjú láti pé kí wọ́n gbé yèèpẹ̀ wá fún tí ọba lè dìde tó wà lè dìde kó lọ bu yèèpẹ̀ fún ara rẹ̀ èyí tó ṣe pé orúkú ń bẹ́ẹ̀ tí ó fọ́ kàn tí ó fi kan ojú tó sì pa ọwọ́ ẹ̀ <laughs> ẹ̀ẹ́ kíkìrun nínú ọkọ ntọ́ba súnà níbi sallallahu alaihi wasallam ní wípé tọ́lá yẹ pé náfìlà lè yàn ọ́ kò sí wọ̀ mbẹ́ torí pé ànábi sallallahu alaihi a máa wà lórí nǹkan ìyẹn dábàá rẹ̀ tó ń gùn lọ tí ó sì máa yan náfìlà lórí ẹ̀ ìsì máa yan ibi yòówù tó bá dojú ẹ̀ ọjẹ́ ni kò jẹ́ ni yóò máa kírun lọ jẹ́ pé ni nínú ọ̀nà àyẹ̀sọ̀ yóò da nǹkan yẹn yóò da sọ yóò sì so yóò sì oní ó sì yóò fèé kíbla yóò sì kírun rẹ̀ gbogbo ti yẹn sì so kọ̀lẹ́tọ̀ kí yóò kírun ọ̀ràn yẹn nínú mọ́tò kọ̀lẹ́tọ̀ rárá ọlọ́ọ̀bá ìfẹ̀nẹ̀bọ náà àsìkò ogun bí ogun bá ti rí náà ni ó di sáà ní làwọn ó lè yọ ó lè yọ kéèyàn ó forí ó lè yọ kéèyàn ó rúkú ó lè ó lè mọ yọ bí yẹn forí kalẹ̀ gbogbo jésì bí wọ́n bá ṣe wá iná ẹ̀ ní èyàn ṣe kì tòtọ́ bá yọ kí gbogbo wọn ó kì pọ̀lẹ́ ẹ̀kan náà ìsókè tí ọba yọ táwọn kan kọ́ mọ́ bájàǹsì táwọn kan mọ́ sí ìsókè tó wá pé kò ti ẹ̀yọ̀ kankan méjèèjì aláàgbáwò yẹn bá ń ṣe wọ́n sì ju nǹkan ìjà náà ni aláàgbáwò yẹn náà wọ́n máa fi ṣe tùkú wọ́n máa fi ṣe ìjàdá wọ́n máa fi ṣe gbọ́ ẹ̀ lọ wọn gbá ságbọ̀dọ̀ jẹ́ yí pé wọ́n kú láì ṣe pé wọ́n ti kí gbogbo òun tó kí wọ́n ó kí èèyàn gbọ́dọ̀ kú kó ní ìrùn lọ́rùn torí pé anabi wa sallallahu alayhi wa sallam sọ pé inna awwala ma yuhasabu bihi la abdu min ama yawma al-qiyamati min amali as-salah fa idha salahat as-salatu sa'ila sa'iru amali fa idha fasadat as-salatu fasada sa'iru amali àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ìṣirò rẹ̀ nínú sẹ́ẹ̀dá níjọ́ gbígbà ìyá wọn òun náà nìrun iṣẹ́ tó fara ṣe ìrun wọn kọ̀kọ́ yẹnjú náà ti pé kírun rẹ̀ ọ̀dà kẹ́ ẹ mọ̀ pé ìròdùnú ti wà fún pé àwọn ṣe ìkú ọ̀dà tí ọlọ́run bá ti pé ìtọ́lọ́run bá ti kára pé irun rẹ̀ ọ̀dà kò sí tó lè fi kún táwọn sẹ́yìn fún òfin dà so kágbìyànjú lórí pé irun yìí à ń kí ní gbogbo gbà lórí ẹgbẹ́ lásìkò ogun gan ọlọ́run yọ̀ǹda kágbé jùlẹ̀ ẹni tí ò lè forí kalẹ̀ rárá tí ò lè fẹ́ tí ó yẹ kó kò lè kò lè kò lè jókòó gan àsìkò tàkàkà lórí tí tàkàkà náà ni ọmọ sí lọ́run tòkọ́ gbọ́dọ̀ kú kọjá kó sì nírun lọ́rùn ní

ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ nínú tí mo pe àkíyèsí sí ní àná ni ní central mosque alake nke tí wọ́n ṣe sẹ́rùbù ọ̀hún gbogbo sátọ̀dé látàgùn márùn-ún so gbà tí a ka so a sọ̀rọ̀ lọ síbi wípé ọlọ́run yorùbá lẹ́yìn tó ní tó sì jẹ́ ọ̀jọ̀gbọ́n. wọ́n wà láàrin ara wọn ni àbí wọ́n wà pẹ̀lú àwọn ẹ̀dá míì lágbàáyé ẹ mọ̀ pé yorùbá ọlọ́run fún wọn lẹ́bùn ọ̀pọ̀lọ́ ó sì fún wọn láàka ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ ń wọn jẹ tí ń tàn wọn ó lè rí wọn tàn dá àsìkò kan ṣùgbọ́n yorùbá wọn gbàgbà wọn pàpà wà gbọ́njá ọgbọ́n wọn pé ah ọkùnrin yìí ó ń tú ajẹ yìí tó ìlọ́lọ́run fi tú gbogbo àwọn tí wọ́n ń sáfá bẹ́ẹ̀ ẹ̀sìn tí wọ́n mọ̀ fi tú àwọn èèyàn jẹ àwọn èèyàn ó tù dé kókó gbòdì nígbà ọba yá àti ń tọ́wà lọ́nà èkó àti ń tọ́wà lọ́nà ìbòmí àti gbogbo ń bọ̀ àti àti gbúrú àti gbùrù so àwọn yorùbá náà ó ti tù ní mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ọlọ́run fún yorùbá lọ́pọlọ tó ń ti bẹ́ẹ̀ táwa ṣàkíyèsí ara pẹ̀lú tí ń dìvẹ́lọ́pù ní àwùjọ wa lórí irú àwọn èèyàn tí wọ́n dákọ̀ yẹn àwọn èèyàn yẹn náà làwọn tó ṣe pé wọ́n ń sọ pé kò sí jàmá pàtàkì jùlọ àwọn jẹ́ láwọn ń fọ́lò jàbàtà àtàwọn míì nú àwọn tí wọ́n jọ bí àfa ara wọn pé kásàkéèsì ara pẹ̀lú ibi tí àwùjọ ń dìde lọ wọ́n yìí tó ń dìvẹ́lọ́pù débi báwọn náà tó ti ní sùkúù tí wọ́n tó ń kọ́ ọmọ ọbẹ̀ wọ́n tó ń kéré ọmọ so ṣé àwa wa padà sí ẹ́rà àsìkò àwọn kàwárì tẹ́ pé wọ́n ń ta ìdí ara wọn lẹ̀ lásìkò lásìkò lẹ́yìn ikú ìfúnná rọ̀bí aláàánú ṣé irú ẹ̀ fún wa padà sí ní tí wọ́n bá fi kọ́ ọ. nínú ala ẹ̀sìn tí wọ́n fi ní kọ́ ọmọ fi yẹn ẹnìkejì rẹ ló di kọ́ tako súnà ànábì sallallahu alaihi wasallam kó o ti mọ̀ pé ìkọ̀kúkọ̀ ni wọ́n ń kọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé la a ahadun minkum akahu fawqa thalath kama ẹnì ní ọmọ mùsùlùmí ẹni tó lóore jù náà ẹ̀ ń bọ́ wá sọ fún ọ pé kọ́ ọmọ ẹ̀yàn mùsùlùmí kọkọjá ọjọ́ mẹ́ta kọ́ ọkọ̀ yìí sí kọ́ ọmọ bá ti pọ̀ sì mọ̀ pé kí ṣe ìsìláàmù ní nǹkan nǹkan míì ní nǹkan ọ̀mù ẹni nìyẹn so ẹlẹ́ẹ̀kejì náà ni wípé kò sí bí èèyàn ti fẹ́ mọ ìsìláàmù ṣe ní one hundred percent kò sẹ́ni kankan tó lọ́n ti fún àfààní bí wọn Muhammad sallallahu alayhi Imam Malik nílùú Madina ó ti wà pẹ̀lú sàárẹ̀ anabi sallallahu alaihi wasallam ó sọ yìí pé kullu yukhadhu min kalamihi wa yurad illa sahiba hadha al-qabr gbogbo yẹn la lè gbá ọ̀rọ̀ rẹ̀ wọlé gbogbo yẹn la lè dá ọ̀rọ̀ rẹ̀ padà sí lẹ́nu àyàfi ẹni tó wà nù sàárẹ̀ yìí nìkan iná la anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam nìkan lẹ́ńtọ́ mọ islam ní hundred percent òun ló ti ṣe tẹ̀síbí fún islam ní hundred percent àwa yòókù a gbìyànjú ni. imamu shafi n'i pé gbogbo ìmọ̀ tá a pín mọ́wọ́ lórí àlámọ̀rí ìsìláàmù yìí nígbà wọn bá gbogbo ẹ̀ kò ṣe déédéé ìmọ̀ nípa nàbí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ nípa a máa gbìyànjú ni ṣùgbọ́n àwọn onímọ̀ ti ṣàlàyé fún wa pẹ̀lú ìtọ́ka Qur'an àti ìtọ́ka àdìsá wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ lórí pé kọ́ àti ntá àjọ máa ṣe lórí ẹ ntá máa yàn lódì àti ntá máa yàn lódì fún ẹ tó jẹ́ pé kéferì hán kí èsè mùsùlùmí lára tó gbé òkúta wájú báyìí tó ní ọlọ́run nù tó ń sìn ìsìláàmù ọ̀sọ́ yìí pé ká má bàtẹ rárá tí ìsìláàmù bá ní ká má bàtẹ rárá bóò ni wọ́n ti fẹ́ sùn wọ́n síjú ọ̀nà lọ́lọ́ ìsìláàmù ọ̀sọ́ pé ká má bàtẹ rárá tọ́ba sì takú sí ọ̀gá ti ìsìláàmù tí ó gba ìsìláàmù rárá tó tún bá wa jà tó tún gbógun tì wá tó bá lẹ́tọ̀ọ́ sí nǹkan kankan a gbọ́dọ̀ dùn lẹ́tọ̀ọ́ yẹn tá a bá dùn lẹ́tọ̀ọ́ yẹn á dẹ̀sẹ̀ wájú ọlọ́run ọlọ́run ní wàlá ayé bí nìmọ̀ nàkún sànà àánú kàwọ́mìn àlá àlá tàjìlú ìdìlú akọ̀rọ̀bù ìtàkùn. ìkórìíra àwọn èèyàn kan kọ fún yín ẹ má fi ṣe déédéé pẹ̀lú wọn o ìtí ẹ bá lẹ́tọ̀ọ́ sí ẹ gbọ́dọ̀ fi dùn wọ́n o anabi wa sallallahu alayhi wa sallam inú àdìsí tó fẹsẹ̀ rí ọ yá nǹkan lọ́dọ̀ àwọn yahudi jẹ́ wọn àmọ́ ìdìbò tí wọ́n bá islam ẹ̀wù ìkànnì ẹ̀wù rin rẹ̀ tí wọ́n wọ̀ lóògùn ó sì fi dógò sí lọ́dọ̀ nígbà tó ń bá san gbèsè ni ó tó gbà nígbà tá a ní sàn sáà níbi gbèsè tí tó yá lórí tí ọba ti takò tọ́lọ́ ntọ́ba ti takò tọ́lọ́ nìkan àlejò bóò ni ọmọ ìyá rẹ tọ́jú ọmọ ìyá rẹ mùsùlùmí tẹ́ẹ̀jọ́ ń tẹ̀sìn táwọn kan wáá kó nǹkan sí ọ lágbárí tí ọ wà sálámà sí ọ tí ò ní dá ọ lóhùn àwọn yahudi àtàwọn ọ̀nà sọ̀rọ̀ ọmọ wa sálámù sálámù sọ̀rọ̀ sálámù sálámù bí máa dáhùn ọ̀wọ́ ìtọ́ bá lo àwọn rẹ̀ tọ́jẹ́ pé ntọ́ ń wí yàtọ̀ sí ntọ́ yẹ kó wí ńlọlọ́ ní àdánsọ̀ sálámù sọ pé ìta àmọ́ fi tètè rèé tó bá ní asalaamu aleykum wọn ní oṣooṣù asalaamu aleykum asalaamu aleykum àti wọn ọlà Ọlọ́run kọ máa bẹ fún ọ nípa akíkọ gba islam ìdí islam lọlá wa ṣùgbọ́n yahudi mi ò di ọyọ pé asalaamu aleykum tún gbóná ló kù asalaamu ni ó wù yí sẹ́di asalaamu aleykum tòláyìí tá bínú ló sọ pé sáàmù ni ọ kí ẹ gbogbo ẹ kí ni ọ kí ẹ sọ fún ọmọdé bẹ́ẹ̀ wà á lékún lásán ní orí orí ní ni ọ lọ nínú kó fi dá padà mú àwọn tí wọn lóore jù tá a lè kọ́ sí wọn nìyẹn Ibn Qayyim sọ nínú Aqidatu Wara'i wal Bara'a bẹ́ẹ̀ ni àwọn afá mi sọ pé ẹ̀ ń bàjẹ́ ẹlẹ́sẹ̀ ó kéèdèrè ni ó jẹ́ ni níbi èntì bá fi ń ṣe dáadáa ẹjọ́ wọn ṣe kọ́ mẹ́ níbi èntì ò fi ṣe dáadáa tí fi ń ṣẹbọ àbí tí fi ń dẹ́ṣẹ̀ tó jẹ́ mùsùlùmí ìyún lẹ́jọ́ yapa ń tí nígbà bá rí mùsùlùmí ẹgbẹ́ rẹ tẹ́jọ́ fi gbẹ̀lá ilaha illallah sẹ́pẹ́ táǹtì náà lẹ́yìn náà ń ṣe. òun ẹgbẹ́ ìwọ ìwọ ó sì ní ń bi ó ó sì fún ṣe àwọn nǹkan yòókù torí pé gbà mí ẹni tó dóhùn tẹgbẹ́ wo lè jẹ́ pé ti ń ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ ọ̀rọ̀ tọ́lọ́ ni mọ́ wàá torí pé inú ẹgbẹ́ kan ló ti wá kọ́ wá torí ẹ̀yẹ nǹkan tọ́lọ́hún tó fẹ́ ti kọ́ ọ̀yàn lójú ó sì rò rẹ̀ wájú ọlọ́ sòtàdúrà pé àkíyèsí wọn Boko Haram ní torí pé wọ́n ń pé jọ wọ́n ti dara wọn mọ́ àwọn náà ní ẹ́ tó pé àwọn ń pe jimá aláàárọ̀ gbogbo ń tó bá ti mú dùdú lọ làwọn wá sí kí wọ́n mọ̀ dìrọ̀ mọ́ inú òsínú ẹ̀sìn rárá kí wọ́n bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀jẹ̀ ẹni tó sẹgbẹ́ wọ́n lè láyé làhámù ẹni tí ọ̀sẹ̀gbẹ́ wọ́n lè láyé làhámù ẹni tó sẹgbẹ́ kọ́ mọ ewu tí ń bẹ́ẹ̀ ń di ẹgbẹ́ ti ṣe kó sì máa jìnnà sí tí ọba sì mọ̀ ká máa pe ẹ ń bá mọ ewu tó máa pàṣẹ ìdí ẹ̀sìn àwọn ewu tí ń bẹ níbi tí sẹgbẹ́ rè tí ọ̀dà tí ọ̀sẹ̀gbẹ́ tí wọ́n mọ ewu tí ń bẹ níbi tí wọn máa jìnnà sí torí pé ewu ń bẹ níbi na náà àwọn afáwọn fi yé wa kò sí nǹkan kan tó lè dáadáadáadáadáa ní ayé yìí tí ò ní níbi tó kù sí kò sí ní nǹkan tó jẹ́ pé ó burú burú burú burú burú ní ayé tí ò ní ní àǹfààní kan tí ó wà ń àwọn tí ọ̀sẹ̀ gbẹ́ gbogbo ohun tí ń wọlé fún Islam láti ìlú òkè àti inú ilé individual orúkọ rẹ̀ ni wọ́n fi ń ṣe tó bá ti kú báyìí ojú tàwọn ọmọ ẹ̀yìn yẹn ta ló fẹ́ claim ẹ̀ ta ló fẹ́ claim ẹ̀ ọkọ̀ mọ́sálásí ọkọ̀ sùkú ọkọ̀ títù orúkọ wọn fẹ́ fi ṣe nígbà tí ọba tẹ́gbẹ́ Islam ṣé bí orúkọ private náà ni àìmọye ìjà ni wọ́n ń tẹ̀lé láàrin wọn lórí pé ta ni ó ní pọ́pátì yìí àìmọye lájínà ni wọ́n máa gbé dìde kọ́mítì wọ́n máa gbé dìde pé ọmọ kọ́mítì ọmọ ṣèkì rẹ̀ kálukú ọmọ fẹ́ wọ kọ́mítì hùn torí ni ọmọ ṣèkì pọ́pátì owó ti ń wọlé èrè ti ń yọ ní gbogbo tiẹ̀ dálẹ̀ bísíǹsì tó ti wà jẹ́ tó ń ṣe wọ́n bí wọ́n ti ń yẹ kọ́mítì kan wọ́n tó máa fọ́ mi tọ́rọ̀ wọn ò lè tó rárá ẹlòmíì kò lójútu tó bó ti láǹfààní láwọn abala kan iná lùtọ́ la lè bùjì ẹ̀ náà làwọn abala kan bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ ṣùgbọ́n mú lọ́kọ́ jù ṣùgbọ́n mú lọ́kọ́ jù nínú àwọn òpè lọ́kọ́ jù nínú mùsùlùmí tó yẹ kó ìmọ̀ rẹ̀ tó nǹkan àwọn tí wọn jẹ tíì mẹmbà wọn mọ ibi tẹgbẹ ńlọ wọn mọ ibi wọn forí ẹsàn àwọn máa pè fún wọn ní wọn bá pè ń tọ́ da fún wọn lílá ìlà àwọn tí wọn bá pè ń tí ọ̀dà fún wọn àwọn míì wọn mọ tẹ̀lé wọn tó rága yìí bọ́ọ̀bọ̀ wọ ni so àtìkè ní àtìkèjì lọ́láǹfààní ló sì méjì tó tó kù ṣùgbọ́n àwọn tá a fẹ́ fi Islam a gbọ́dọ̀ dúró lórí pé Islam ànábì wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kọ́ náà lọ́lẹ́jọ́ Islam rọrọ̀ tá a yọ kọjá pé ìròyìn ẹnìkan láwa máa tẹ̀lé láwa ni láwọn kékeré ayé wa láyé ànábì wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kọ́ náà ni mọ́dẹ́lì wa àwọn àfa àkọ́kọ́ tí wọ́n bá ń bẹ tí wọ́n rí tẹ́gbẹ́sẹ̀ àwọn náà ní ìlàpá wọn ní ìkópa nínú àtàlàyé ẹ̀sìn ni kó o ní nǹkan méjì wà ń lọ ebi wọn ti àdànà bí ọlọ́run tá a máa kọ̀ dáta ara wọn àti àtolórí lájàmọ́ o àtolórí jàmọ́ àti o kọ̀sẹ́nì kankan tó yẹ kó a máa kọ̀ dáta ara wọn ẹ wà fi ba àwùjọ mùsùlùmí jẹ́ tòun bá tá a gbọ́ ìfọlọ́n jẹ́ kó wúlò fún wa o ẹ̀jẹ̀ adúmọ̀ ẹ̀ torí sọ̀rọ̀ wọn kàlá wọn hàmì ṣọlọ́lá ilà ilà àǹtí náà